ilé ni wà nílé ìlú ẹ̀tì fàzárù àmọ́ ìwọ̀ fi wọ́n lẹ́ wà máa ẹ̀fẹ̀tàrù àti wọ́n tọ́mọ́ pàtàkì ìgbé àtàkì ìrìnlẹ̀ ọkọ̀ mú fáìlà kan ṣe ẹ̀pá ní alẹ́ ìlàmà òwúrọ̀ sátún àmìyà àwọn onímọ̀ lọ́jọ́gbọ́ àwọn àjọbí ọ̀rọ̀ tó ní gbogbo wọn náà tó bá ń já àfá tó ń ṣiṣẹ́ dáwà ọlọ́ta ó ṣe ní ti ń bọ̀ tí ọ̀tá

tó afá gbọdọ̀ pèsè àfọwọ́ kẹrẹ. amákí ló gbé wa lọ bí i ni pé àwọn ọ̀tá àwọn ànábì ọlọ́run yìí tí olúwa pè wọ́n ṣàyà pé ìlẹ̀ ẹ́ńlí wọ́n jẹ́ ọlọ́run kó láwọn akóso wa kó lẹ́rọ ó sì ṣàánú ẹ̀ẹ́dẹ̀ kan wàhùn náà mas'alatu muhimma lábẹ́ hadith náà